pẹ̀lú àwọn àfáà ìdánilẹ́kọ̀ọ́ ìlú náà wípé tí wọ́n lábẹ̀rẹ̀ tí a fẹ́ jẹ ọ̀rọ̀ ẹ̀wọ́n mú ìgbàgbé ìlú ilé ìlú àwọn tí a tún padà wá ní ẹ̀kùn sí láti tẹ̀sílẹ̀ nínú ìjẹ́ wa ń tẹ̀ wọ́n yìí. Bí a ń tó ń ta abúlé díẹ̀ ní ìsìn àti gbòòdì ni wọ́n ti àwọn ọmọ ọgbọ́n láàrin àti gbogbo àwọn jọmọ́ lápapọ̀ àti gbogbo wọn pẹ̀lú ìgbàwà lálejò ní ààrẹ ilé ẹ̀kẹ́ sí ọlọ́pù sọ̀rọ̀ àfihàn gbogbo nílẹ̀ ní ẹ̀sìn dáadáa àwọn àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìsọ̀rọ̀ àlékún ọlá máa dára tí ó kí ọwọ́ sí ojú láti tó bá àpẹẹrí ìdánilẹ́kọ̀ọ́ èyí tí wọ́n ti bá wa sọ̀rọ̀ ní oṣù tí ó tẹ́lá òun náà ni gbólóhùn ìbéèrè tó ń sọ wípé mọ́nù nígbàdì ọ̀rọ̀ bá wúwà iṣẹ́ ìdẹ̀ àwọn òwe ní àjèjì gẹ́gẹ́ tó ti wà ní gbólóhùn ìrìnàjò Muhammad sọ́dọ̀ máa bò alùpùpù sẹ́lẹ̀. Ìbéèrè níṣà àkọ́kọ́ béèrè, àwọn ti béèrè wa pẹ̀lú ìbéèrè àwọn ìhádé ọmọ Muhammad sọ́dọ̀ máa bò àwọn ọmọ ọ̀pẹ ẹgbẹ́ ọdún tí àwọn ọdún tó kọjá ìgbà àlàyé náà òun ló mọ̀ tẹ̀síwájú pẹ̀lú abẹ́lẹ́ ọ̀la àlùkò ọlá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

وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هذا تسلم ولم الله وتقييده للنعم في عندنا في أنكار تتقوى الجسيال تقوى جالوري شاكسا تقوى جالوري شاكسا تقوى جالوري هدوي تقوى جالوري جماعة ọlọ́run tí ọlọ́run bá tó ṣojú lè ọlọ́run ní ọ̀rọ̀ rẹ̀ ìjọba torí mọ́ àdúgbò rẹ̀ lọ́dọ̀ kàlẹ́ ìgbàṣẹ́rẹ́ إسماعيل بن عفان رضي الله تعالى عنه إلى الذي وفق وفق كلام الله ومسائل الكلام أفضل الله ومسائل الكلام وما في الجسور والله يرجو الجور مني وتأتي الله تسلم يرجو الجور تسلم وصلى الله تعالى بنا في الله ونوع في الله وقد جاء عن الانتقال بن رضي الله تعالى عنهما وضع برسول الله سنته ويبتسم نبوى محمد صلى الله عليه وسلم أكرمك الله بارك الله فيكم شكرا آه، أنا يريد الرجل الذي لا يبين في مجال الفقه آه، الذي صلى الله عليه وسلم الذي يبين في مجال الفقه والجنه ẹ̀sán wọn ní ẹgbẹ́ níbi ìjòkó gbogbo ìjòkó ọ̀nà ti ọlọ́run Níbi ẹ̀rọ sọ méjì kọjá ọlọ́pẹ́ ní ìfàjẹ́ ní ọlọ́pẹ́ ní ìfàjẹ́ tó rẹ̀ fún ọjọ́ tí wọ́n máa rí wá ẹ̀kọ́ sí láyé ìfẹ́ láàyè ọ̀rọ̀. Ẹ̀kọ́ sí wáyé tí ọlọ́pẹ́ ó jẹ́ ìlànà náà rí ẹ̀. Àfikà tí wọ́n fi ṣàrí ṣẹ́kẹ̀ sí ọlọ́pẹ́ rí ìyọ́mọ̀ wọn ní ọjọ́ tí wọ́n lé. Àfikà tí wọ́n fi ọlọ́rọ̀ náà fi ṣàrí wọlé sí àwọn ilẹ̀. Ọlọ́pẹ́ ọ̀nà ṣoṣo péré ó tóbi ọlọ́run tí yóò di ọkàn láyéláyà àwọn náà ẹgbẹ́ wa sọ nígbè rẹ̀ ní níbi ìbàjẹ́ ọlọ́run ìlú ìṣàkóso ìlú ní àti gbogbo alápàtà àti wá fún àwọn ará wa tí wọ́n ṣe ọkọ̀ ìlú náà ọ̀sán akẹ́lẹ́ ìkọ́lá kọ́kọ́ fún sẹ́kẹ̀ ìlú ọlọ́run tó ń ṣe lọ́pọ̀ ní àwọn ọmọ ọmọ yẹn sọ́wọ́ kan ìgbà ìdí náà kọ́kọ́ àmúkọ̀ sí fún wọn ó sì kọ́ra rárá fún ẹlẹ́yà tí wọ́n fi ọmọ ìlú àwọn náà nítorí pé wọ́n gbàgbé pé ọmọ ìlú àti ìjọ ìdúkìá rẹ̀ fún ومن ينشر الخير نقل الخير صح نقل الصدقة إلى المنطقة أن هي تعمل منه غير ما عندك عليه كلام في يوم الأربع عندك سلطان أقول في أقراته نقل الخير إذا من يكون يا وفوزه من الله يملاكم الفائزين ومناسبة السلامين ومن يكون من هذا الغرض اللهم يوم يوم يا láti ṣàlàyé fún wa pé agbègbè bá fún mọ̀sálọ̀bù mọ̀sálọ̀bù ẹ̀ẹ́dìlé ìsìlámì ìṣẹ̀rìn ìpàdínlọ́lọ́dì kan ní ọ̀rọ̀ kan ní gbèsè wípé ó ti fi ọ̀rọ̀ ẹ̀sìn bí àwọn mùsùlùmí rán sọ bí àwọn tí ó bẹ̀rẹ̀ ìlú èdè tó ọyé alákòókò bí àwọn òṣèlú ọyé orí àpẹẹrẹ ẹ̀sìn tí ó wà sí àkáyọ̀ ọ̀pọ̀lọpọ̀ òun náà ni pé àwọn arábàdà tí ó ń gbẹ́kọ̀ọ́ òun náà nítorí àdìrọ̀bà àti ìfàmà àdéjì àwọn tí wọ́n láti lọ ní ilé ẹ̀gbẹ́ tó tó yìí wọ́n gbé jù lọ àwọn tí wọ́n láti lánà ilé ẹ̀gbẹ́ tó tó yìí àwọn òbí gbé jù lọ wọ́n lè wọ́n bẹ̀rẹ̀ láti lọ́sọ̀ àwọn ọgbẹ́ ọba àwọn ọgbẹ́ ní agbègbè ṣùgbọ́n bẹ́ẹ̀ ní nínú ìlú bẹ́ẹ̀ ní gbogbo nínú ètò wọ́n ti ọ̀sán lọ́wọ́ ó yá sí fún lárúbáwá ní ìwò ẹ̀ka sí ìta ṣẹ̀kì ìsìláàmù ni ìtúṣẹ́ ìṣáájú ìlú ní ọjọ́ ọjọ́ ọjọ́ ọlọ́pọ̀ ìpìlẹ̀ ọlọ́lájú tí ìwọ̀n ti fà náà lọ́wọ́ nìkan mọ̀ sọ́mọ̀ mọ́ rẹ̀ ẹ̀rọ láti ní wá sáté ìṣàlẹ̀ tó látara iṣẹ́ tọ́lọ̀ tí náà lọ́wọ́ ìdó lágbàkà ó sọ ọ́ ti wí pé ṣe orí ẹlẹ́rẹ̀ ní ayé òun wọ́n tó ń sọ ìṣẹ́yìn ó lẹ́ni tí ó ìkápọ̀ ní ẹ̀yẹ́ ẹni tí ọ̀rọ̀ da sáńdì ẹ̀ yóò máa jáde lẹ́nu ti ẹ̀ náà ẹ̀rì lọ́nà jáde lẹ́nu ẹ̀ èdè lójú ọ̀dà tó láti gbọ́ ní ìgbòmí yóò fi wákàtí wà ní lójú wọn lẹ́nà ilé ẹ̀kọ́ ẹ̀yà tó láti bí ẹ̀rọ kíláàsì ọ̀rọ̀ ṣe ń fọ àtẹ́sà yóò ta pátíà tó láti fọ́ ìjọba yóò ṣe pamọ́ òkú méjì pamọ́ lórí ọ̀dà ọmọ sáyẹ̀ká ló kọ́ ọmọ Ibi Yorùbá ni wọ́n ní ìjọba ọmọ Yorùbá lọ ní June. Ibi sọ̀rọ̀ bá ẹ̀yà aláta jẹ ó ilẹ̀ ní ìpínlẹ̀ Bọ́sílì láti rí ojú àwa ọ̀pìnrin lọ́jọ́ náà. A ti pàtó wọn ní oúnjẹ náà ní ọba tí dára tí ó ṣe nípa iṣẹ́ ti twelve twenty three years. A jọ àti abọ́ ilé pọ̀pọ̀pọ̀ láwọn olórí wọn mọ́tò àti ilé ọjọ́ tàyà. Àwọn àwọn ìdọ̀kọ́dá àbàtàwò láti ní ìrànà nílà adam lábà wáhùwá ọlọ́mọkùnlọ́ ìyáyẹ̀ṣìn ọmọ ìyáfẹ́ ọmọ ìfẹ́ ìwádìí wọn dáadẹ́ ọlọ́mọ ìjọpàdé àtàwọn apá ọdún náà àárín ìgbà sọ̀pọ̀ àyàwó ṣe wà ní ìgbà ní ìgbà ní adam lábà wáhùwá ọlọ́mọkùnlọ́ ìyáyẹ̀ṣìn ọmọ ìfẹ́ ìwádìí wọn dáadẹ́ ọlọ́run ló gbé bí ọlọ́run ṣe ń sọ ìtẹ̀lé ìṣọ́ ọlọ́run àti ẹ̀kẹ́ ayé ọlọ́run àti ẹ̀kẹ́ ọmọ àríkọ́ fún ọlọ́run lọ́wọ́ láti ọjọ́ ìṣẹ̀kọ́ ọ̀dọ́ láti ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bí lórí àwọn èdè ẹ̀sìn àǹfààní ọmọ orí ẹbí rí ìlú wọ́n ti ta ìwọ́n tó ìṣòro ń ṣẹ̀kọ́ ní ọ̀bẹ rẹ̀ náà yá ti ní bẹ́ẹ̀ ní ara títí ẹ̀yẹ́dọ́gbọ̀n abẹ́jẹ́ ẹ̀jú láti gbọ́ ọ̀bẹ̀ èyí ló ní wọn ní gbogbo Àgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ìgbò ẹ̀sàn ìgbìyànjú náà láti ọ̀sán àpùránù ní ìrìnlẹ́ ọjọ́ ìjọba ọ̀dá ìṣẹ́ ọ̀gálẹ̀. ورحمه الله سبحانه وتعالى لكافه الأزهر المحلم يملكها يقول سلالة في الدنيا والآخرة أدري ويقول جنب القرباء من يسأل الكفر أم الله إذا أدري في الكفر لا يدري يقول أدري òtútà fábẹ́ ìgbà afẹ́fẹ́ tó lò yẹ lò ó tó lò sí ọ̀nà ìrìn ọ̀nà tó wá lò sí ẹgbẹ́ bí àwọn ẹgbẹ́ bí ẹni àwọn ènìyàn tó rí ìrìn lọ́pẹ́ mọ́tò afẹ́fẹ́ mọ́tò bí ẹni padà wá di bí ó pẹ̀lú pé ìfàwé tí ẹ̀kọ́ ara mi lò ó tó yẹ kan yóò máa jẹ́ wọ́n kò fẹ́ ṣe àwọn náà lórí agbègbè ní ìgbà mọ̀sán tí àwọn náà sọ̀rọ̀ wà lọ́sọ̀rọ̀ tó mọ̀ wá. ẹgbẹ́ ìwà bí ọ̀rẹ́ àpò ìdàrí ìpìlẹ̀ ní wọ́n rọ̀ pé ẹni agbègbè ẹni agbègbè èèmọ̀ ni ọ̀rọ̀ náà wọ́n mọ̀ ọ̀nà sọ́mọ̀ náà wà ní ọ̀sọ̀lọ̀ ní àbíjọba ọ̀rẹ́ mi sọ́mọ̀ àgbà ìjọ رضي الله تعالى عنه وأن شروع الإمام أبي هريرة لما يورثه قل لي النبي محمد يطلع عن الإسلام ضريبا lẹ́bí ìsìláàmù bẹ̀rẹ̀ rẹ̀ sí àjòjì àwọn ẹ̀sùn sàlàyé wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ sí àjòjì fún wọn ẹ̀ wọ́n àti àwọn gbogbo ẹ̀ àmúrí ọ̀rọ̀ ọ̀rọ̀ ní sọ́rọ̀ tó sọ́ọ̀ ẹ̀rọ tó ń ṣọ̀pá 38 pẹ̀lú ayé ẹlẹ́kẹ̀ẹ́ ní sí ìjẹ̀jọ́ lọ́bí wa ájúlé àgbẹ̀mọ̀hún mọ̀gbẹ́rún ọ̀pọ̀lọpọ̀ ìtàgbẹ̀rún náà bá táwọn ọ̀rọ̀ nígbà tó ní ọkọ̀ wọn lórí ìpìlọ̀ fún wọn tí ṣe ẹ̀gbẹ́rẹ̀ wọn kan mọ̀ sọ́rọ̀ wọn sọ́rọ̀ ọlọ́run fọ́rọ̀ kàṣírù ọlọ́bàrà kò ìṣèrí mẹ́ta ìjọba lọ́run ọlọ́run àtàkùrá ṣe ó kàtà òkú lẹ́yìn wọn mọ̀hánmà yìí òkú wọ́n sì ti lọ jẹ́ ẹ̀rọ ọ̀pọ̀lọpẹ́ ọgbọ̀rọ̀ mọ̀lọ́bẹ̀rẹ̀ tó àwọn ọmọ ẹni tó ìtọ́júwàyà ìlú ìlú ẹ̀ ìmáta ìgbà ẹ̀kẹ́ láàgbògbò àpapọ̀ ọ̀rọ̀tọ̀ ọmọ lọ́dọ̀ ara rẹ̀ ni ìsìnkú ẹ̀kọ́ sọ́lẹ̀ ìsájú rẹ̀ láti ilé wa wípé àtúntò ìsìláàmù kánẹ́bù ti sọ ìgbẹ́lú kábà ọjọ́ orí ìbáyìí lórí ló bẹ̀rẹ̀ ló sáájú ìbí ọ̀rọ̀ ìlú ìsáàmù ìbẹ̀rẹ̀ ló sáájú ìbí àwọn ti fi kún ìsàrá tó bá yá ó ti mú àwọn èèyàn lọ láti ó ti

ìgbòmò àìsìkò ojú ìfẹ̀yọ̀kálẹ̀ ìrẹ̀sọ̀rọ̀ àkíkà àti ọ̀sán dáadáa nínú ẹgbẹ́ àwọn ẹgbẹ́ sọ̀rọ̀ ọmọdé àgbègbè nígbà tí ìsìláàmù di àgbègbè ẹ̀yà tó sọ̀rọ̀ yìí fún wa wípé àgbẹ̀gbà wo bí àwọn ènìyàn sọ àgbẹ̀gbà wo báyìí ló sọ pé ọ̀rọ̀ yóò fi bí inú wọn pamọ́ ìpínlẹ̀ nígbà àwọn ọ̀rọ̀ gbọ́ يوم يكون هناك جميع حدودية ولا مكة Olúkúrúkúrú ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àtìlọ́gbà lórí jí ààrẹ ìrọ́pọ̀ ti kọ́lá olóògùn ẹ̀rọ. Ọ̀lọ́bìnrin ìkàlẹ̀ ayé ìjọpadà wá sẹ́lẹ̀ nígbà tó bá yá ìjọ ìgbàgbẹ̀ tó máa jẹ́ bí àwọn ẹgbẹ́ jẹ́ bí àgbègbè. Táwọn ìrọ́pọ̀ ìrọ́láwùjọ ọrùn tí wọ́n lè rí orí àwọn àwòkọ́ ní orí àwọn àwòkọ́ ní àbí àdínábì ní ọ̀rọ̀ ọ̀tọ́rọ̀ àwọn ìrìnlẹ̀ àbí àpọ̀ nípa àti ìrìn àti ìgbésẹ̀ orí ìgbé ọ̀pẹ̀ ẹ̀rọ ìlànà ọ̀pẹ̀ òṣèlú muslim orí àjọ́jọ́ ọjọ́ orí ìlú ọmọkùnrin ayẹyẹ àwọn ọmọ àkàdéṣe ìmọ̀lá nínú owó alájòkè tó bá lọ́dún máa tàbí jù ó ń ṣàbí àbáwọn tí wọ́n ń pàṣẹ kiri ọ̀rọ̀ tí wọ́n ṣe ní àjòjì nílẹ̀ náà. Ṣọ́rọ̀ inú àríṣì sáàdì tó sáàdì ọ̀fà ibi wo rọ́bì ọmọ wa àdìmí ti wá ní ọ̀sọ̀ hàn náà wà kan tàbí ọ̀gbẹ́ ìlú sọ́rọ̀ tó bá lọ́dún ọ̀sùn. Ó ní àmọ́dé wa Muhammad sọ́mọ̀ bá wa ayọ̀ sọ́là. Ewu tí àbúrò rẹ̀ lápẹ́rẹ́ ọmọ ìlẹ́bí òun náà tó ọ̀rẹ́ ìlú ìṣẹ̀lẹ̀. Ìwọ́n àmọ́dé sọ̀rọ̀ الذي من الإسلام بدأ غريبا إسلام يجري وجوده وسيعود غريبا كما بدها يوم التنسية بجيش الكريلا وجوه فتوبة من الغراء Àní ìdùnnú, àní ìṣe tí àti ọ̀tọ́rí olóògbé ti àwọn tí wọ́n dá fẹ́ra wọ́n bí ẹgbẹ̀jì, ẹgbẹ́ tí ìsìláàmù ti ágbèjì. Kí lọ́wọ́ bọ́lú ti wọ́n bá? Lọ́wọ́ àdé ìṣìṣà, ìrìnlẹ̀ sáà ti lọ sáà ń Ọlọ́run tó rí wọ́n tó rí lọ́gbà lọ́dún ìjọ náà pé lẹ́yìn mú ọgbọ̀n ọ̀bá àwọn ìlúwà ní àjòjì rẹ̀ ìrìn àtìmọ́lù tó rí ìjọ ìṣọ́fún àyè ní lórí lórí ní afẹ́fẹ́ àyè wọn wọ́n ló ń fẹ́ lọ́wọ́ bá pọ̀ láàrin orí ọkọ̀ wa àti ìṣẹ́lẹ́nà àti àbíọ́dẹ̀ ìṣẹ́ ẹ̀rọ ìgbé ìwọ́n lára bí ọ̀sá mẹ́rin lọ́sọ̀ àájò orí ẹgbẹ́ ọ̀run wọ́n sọ ilé ìlú nǹkan bí anábìtọ̀ ọ̀mí nígbà wà lọ́wọ́ àbọ̀rọ̀ padà ní pé ayé ń sọ̀rọ̀ àbí ojú ọtí àmẹ́bí ìkọ̀ ìlú ẹ̀ tó ilé ìgbẹ́ ọkọ̀ nígbà wà bí ọ̀lọ́gbọ̀n أرجو لك ولقي في الذين يصلون إذا صفت الناس àwọn tó ti pé yọ́ máa fi àtúnṣe ẹ̀rì àwọn tí yọ́ máa fi àtúnṣe nígbà tí àwọn ìjọ bá pàjẹ́ àwọn ìlànà tí wọ́n ń ṣe ìpínrin àwọn tí yọ́ máa fi lọ sí àwọn akórí ṣe ìfọ́gbọ́n àwọn tí yọ́ máa dá wọn gbàgbà sí bí ọ̀nà àti kámọ́ tí tí ọ̀dá bára ẹni bá ní orí orí ìtọ́ tó kù yẹ lọ́gbà dára lórí ara wa ẹ̀rù ọ̀rẹ́ tàbí ẹni tó fẹ́ lọ́dọ̀ lábí ìlú tó wá lórí ẹ̀kọ́ jọ̀lá wọn ìjọba wá ìpè rẹ̀ ní sọ pé ibi tá ìkọ̀ ikọ́ lọ́nà èdè yóò fi ẹ láti ètò wọn ṣe lè ní ṣòfò àti kẹ́kẹ́ láàrin orí lọ ojú lára rẹ ẹni orí lẹ́gbọ̀n wà ìlú ọjọ́ ìmọ̀jú ní orí àrí lẹ́lọ́ wọ́n tó láti ọdún ìpínlẹ̀ láti ọdún ìpínlẹ̀ àdábìrì ní orí ìlọ́sí ọdún àwọn ìmọ̀ nípa sí ọ̀la ìlú ní ìfẹ́ láta ṣẹ́ẹ̀kì ní láti ọdún ìlú ìyẹ́ta ilé àtọ́rá mi ẹ̀rí ìfọ́lá ìlú kí lọ fẹ́ lù láti ọdún ìlú ẹ̀yìn ìṣèlú ẹ̀yìn ìṣàkóso àwọn tí ó máa fún àwọn ènìyàn tí nígbà táwọn ènìyàn bá ṣàṣẹ́ nígbà táwọn ènìyàn gbàgbẹ́ lọ́wọ́ ti gbàgbẹ́ bẹ̀rẹ̀ ní ọlọ́run tó náà lẹ́yìn wá fún wọn sí. lẹ́yìn tí wọ́n ti wọ́n pa tó ṣe kí o tó yá àgbẹ̀dẹ nígbà tí ó tó padà dé ìlànà ọjọ́ fún ọdún bá jẹ́ mi kò ní gbẹ̀rẹ̀ rẹ̀ lórí gbogbo ọdún bí mi. ẹ fẹ́ sáré lórí ọ̀rọ̀ mùsùlùmí. àwọn tí ilé ìwọ́ọ̀dì láàrin wa àwọn tí wọ́n mọ̀ lábẹ́ tó tó ṣe wá ní nígbà tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ tàbí rí ìjà kalẹ̀ máa wa èyí tó mẹ́gbọ́ nígbà ní ọwọ́ òde mọ́ ẹ̀kọ̀lọ́wọ́ kan náà lọ́wọ́ rẹ̀ a máa rẹ̀ a máa tó rẹ̀ ní ìṣe ní tó wà ní sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ láti ṣe kí ni o bẹ́ẹ̀ láti fi ẹ̀ láti ṣe àtúnṣe ilé ìṣẹ́ láti lá. Àwọn ìṣòro ilé ilé ìṣẹ́ náà, òkú wá wà tó ń dánu wọ́n láti dìbò. Òkú tó dìbò ní ìṣe ya wọlé. Ìwà ya wọlé yìí ní ẹnu. Bí wọ́n ṣe bí ìyẹn láti ẹni tí dáàbò tẹ́lẹ̀ orí rẹ̀ nílẹ̀ sọ. Má yóò wọ̀ tó tó lọ lé ẹ̀lẹ́ta ilé láì sí ìṣòro lọ lé fi dúró nínú ilé wọn jọ náà lè wọ ẹ̀kọ́ tó wọ́n fẹ́ kàlẹ́ ní àà ìfẹ́ àwọn ìfẹ́ yìí ìfẹ́ àti ìfẹ́ gbogbo ọmọ ìyá ìfẹ́ àti gbogbo àgbáyé gbọ́dọ̀ náà tàbí àti ìfẹ́ gbogbo ilé láti ẹ̀ka àwọn àti ìfẹ́ tó yẹ kí wọ́n bá ń bí mọ́ ẹni ìyẹ́kọ́lẹ́ ẹ̀ka wù àǹfààní tí wọ́n bá wọ́n jáde lẹ́yìn máa lò nígbà wọn tó lè láwọn ilé ìsáájú wa ní wọ́n ti rí nù àwọn lẹ́yìn tó fún wa tó tó bẹ̀rẹ̀ lórí ìṣọ́ lẹ́yìn tá a bá wọ́n lọ́pọ̀ lẹ́yìn náà àmẹ́ríkà lè fi ẹ̀yẹ ṣẹ̀dẹ̀ rẹ̀ nígbà bá sàkà nìyàn àwọn ilé àjèjì bá bẹ̀rẹ̀ àwọn tí ó máa tún àwọn èèyàn sí nígbà tí àwọn èèyàn bá bàjẹ́ عقد أخرج والإمام أبي طلحة الصبراني رحمة الله عليه وذلك في معجمه مسلمين فجاء في رواية الأخرى إننا أشعر ولم يبدو سيدي أمريكا سيدي ولم يبدو لصفوك لتعطاك الناس Àwọn ìbáwọn tí wọ́n ga nígbà táwọn èèyàn bá ṣàkúrẹ́, àwọn tí wọ́n ga nígbà tí àwọn èèyàn bá ṣàkúrẹ́, máa ń ṣọ̀rọ̀ ìgbìmọ̀. Ẹ̀ nínú ilé ìgbìmọ̀ lọ́ta ìgbìmọ̀ ẹgbẹ́ tó ta fọ́rẹ̀ tó tó yẹ̀ àwọn ẹni nípa sọ́rọ̀ tí ó fún ìlú owó ọ̀gá náà rí òjò alùpùpù sí orí ìgbìlẹ̀ ìgbìmọ̀ pé ní láti ìgbàkan ká ti fara ẹni tó ta tó tẹ̀lé àti ibi ẹ̀rù lẹ́nu òun dá ju ẹni tí ó ta tó lè tó ti ta sí ìlú ẹni ọ̀hánà tó tẹ̀lé sí ọ̀hánà tó lè ta òun ti fi Ẹni tó bí ọdún tó láìlẹ̀ tó fi kí mú tó bí ọdún lórí ara ẹ̀ tó wá fún ẹ̀bí ló mọ́ ẹni tí ó bí rẹ̀. Kí lọ́pàá tó kí ẹ̀mí ẹ̀mí ìwọ́n ọmọ ẹ̀rí ẹ̀mí ara bí ilẹ̀ ó máa. Ìtàwọn ìdúró ti ká ní ọdún tó fẹ́ láyé قال رجل يوم كنت تقريب فوق الركعتين ولم كنت وتنهون عن المنكر الذين من الله ولا يستعجلون في الأولوية طبعا إذا يولوا الرسول فإذا كريم هم لتابع إذا يتابع يقول ẹ̀ẹ́dì pẹ́ta pé ìtura mi ìyàmájú àti ti wọ́n sí ẹ̀ẹ́dì àti rí wáyé ọ̀sẹ̀ ẹ̀ẹ́dì ayé nígbà wọn bèèrè tí mo ní sílẹ̀ ìgbìmọ̀ náà àwọn ìwéré ní ẹ̀kejì ní àmì oṣù ọlọ́run ọlọ́sọ̀rọ̀ yìí ti kò náà fọ́ọ̀nù àwọn èèyàn kan ní wọ́n àwọn ẹgbẹ́ àkejì táwọn sọ yìí èèyàn kan ní wọ́n sọ́ọ̀rọ̀ ìfowó náà ẹni rí ni wọ́n jẹ́ èèyàn dáadáa ni wọ́n jẹ́ pẹ̀lú lọ́rùn lọ́pàá àwọn òní pọ̀ pọ̀ ọ̀ díẹ̀ sí àwọn tí ó jọ mọ́ sí àwùjọ ní òǹkà àwọn òní pọ̀

oṣù ọlọ́run àmẹ́bí wọn fásitì náà lórí ẹgbẹ́ ọlọ́run tó ń sọ̀rọ̀ lórí ẹgbẹ́ ọ̀tún rẹ̀ fọ́bí áta ayé ọdún kọ̀ bọ́ọ̀lù sọ́ọ̀n òkú ní dá ayé ilé ìlú tó ń jẹ́ ẹ̀kọ́ nígbà wọn tí adájọ́ olùdíje tó gbọ́n lọ ọlọ́run náà fà lọ́mọ tí ní ilé alẹ́lẹ́gbẹ̀ lọ́kọ̀ ní orúkọ wọn ọmọ ọ̀fẹ́ lọ́kàn wa wípé ọ̀pọ̀ ilẹ̀ lásán tó lọ́wọ́ sí wa kò ní ní sọ ilẹ̀ ìṣẹ̀fẹ́ náà kan wọn lò. Bàbá ẹ̀ ọmọ ọ̀fẹ́ kọ̀ọ̀rọ̀ kì í lọ́wọ́ sí sí ọmọ ní ẹ́ ìyẹ́ ti bàtẹ́ ìfọ́nà sílẹ̀. Ó rẹ̀ kì í yọ lórí ìtọ́ta ẹ̀ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀. Wọ́n sọ ọ́ láì fàmì Nígbà tí a rẹ̀ bá sọ pé ìgbẹ́ ẹ̀mọ́ rẹ̀ yà lẹ́yìn ọ̀rẹ́ yà lẹ́yìn ọ̀rẹ́

ẹ̀rọ ń bẹ̀rẹ̀ lónìí ìwé ìtòrí ìlàgbà nínú ìta ìdí àṣà nàìjíríà àwọn èèyàn ń bèrè kúrú ní sáádà mẹ́ lórí wàhálà yìí tòun àbá sọ wípé ọ̀pọ̀ ló ń tẹ́ ọmọ nípa ìláyé ìjọba wọn padà bọ̀ sí dé ilé ìmọ̀jẹ́ bàbá wa bàbá àbá lórí wọn àbá rẹ̀ bá mẹ́rin Muhammad sọ́rọ̀ máa sọ̀rọ̀ wọn máa fẹ́ tẹ̀lé ilé ìjọba wọn sí wọn kan wá o lọ́nà àgbèrè tí ó ń tọrọ àtọ́kà àti tí ó ń tọrọ àtọ́kà lójú náà ṣe àwọn èèyàn kan lọ sọ́ọ̀lẹ̀ fóònà lágbẹ̀mí pẹ̀lú ìwọ̀n láti pè lókà tí mo láti ṣe ìgbà tí ó rẹ̀ ọmọ wọn wà láàrin àwọn èèyàn bú táwọn ẹ̀kọ́ ìgbọ̀n wa lọ́wọ́ àti اليوم أجل الله تبارك وتعالى من جسد لكن تعرفين محبته الأكثرين وذلك على دليل ذلك على دليل ذلك على دليل بعض الناس على متوالى الإمامية إذا كان ذلك على Ìjọba ìrúgbà àti pé afẹ́lérò tó pẹ̀ afẹ́lérò tó pẹ̀ lẹ́yìn afẹ́lérò tó pẹ̀ lẹ́yìn ìjọba tí àbẹ́rẹ́ ìgbọ́kẹ̀lẹ̀kẹ̀ àwọn ọ̀ṣọ́ àṣẹ́yìn ìjọba ń bẹ̀rẹ̀ ìgbọ́kẹ̀lẹ̀kẹ̀ àfà ọmọ tó ń bí bọ́ọ̀lù sí oṣù láàrin ara wọn láti máa ń bí ìgbà ara wa láti máa ń bí ìgbà ara wa ọgbẹ́ yàtọ̀ máa ń bí ìgbà ìjùlọ ìjà fún ọgbẹ́ yàtọ̀ ìjùlọ òbí wọn ní òní sí lọ́kàn àwọn tí ìyà ìjùlọ náà ẹni jẹ́ ní ẹ̀dínì àti àmì sọ́nà lọ́wọ́ ayélujára àmì sọ́nà ìyàsọ́nà èyí sábà nínú من نعم، يوم في وجه اليوم آه، يعني فقبل آه، فارس أبو الفارس يقول وقشلي مرة ليس آه، من سعد فكيف مصر وفي في زمانه ومن أصدقاء الإمام مالك رحمة الله عليه حتى فعله بجسم من الإسلام ولا لما فعله مثل الجنة ولا ممكن مثل الجنة ولا أبو مثل الجنة البخاري أكبر بشلبي الذي مصعد رحمة الله عليه ولكن أجمل من أم عليه هو من زوج يقبل في وقتنا النبي روى سيدنا محمد قل يا ولد القداسة àbúrò ọ̀pá àtàrà àtàrà ìrìnà tó ti mẹ́rìnà tó ti tòrò ìdìbò ọ̀rọ̀ tó lẹ́kùn ọ̀rọ̀ ọ̀gbà nínú tó lọ́wọ́ lẹ́sí ọ̀gbà lòdì wọ́n àtàrà àti ìṣẹ̀lẹ̀ ìgbàlá àwọn àwọn tó ti tòrò ẹlẹ́gbẹ̀rẹ̀ kéde tó ní ẹ̀rí kan tàbí àbúrúgbà ìjà ìṣọ́ tó kàtí lọ́wọ́ tó ṣe báyìí ṣe báyìí ṣe báyìí náà ẹgbẹ̀rún tó ní ìdájọ́ ní ilẹ̀ ní níbi ẹ̀ òsì ẹlọ́sìn wọn lẹ́gbẹ̀ẹ́ lọ sáà ọmọ ìlú wọn tẹ́sí wọn bá yìí sí àwọn tó ti dára ní ìlú ọjọ́ tó lọ́wọ́ fún wọn lórí ìṣẹ́ lọ́wọ́ táwọn náà ti dání lórí ìlú ọdún kí ni bàbá ìṣọ́ ní ọ̀rẹ́ lórí màmá mi yẹ́ṣẹ́ wọn ti lè tó sọ́jú màmá mi yẹ́ṣẹ́ wọn tó sájú àlẹ́ ìṣọ́ àwọn sùn ẹnìgbà ìṣẹ́ máa ń ta ní kí ọmọ sílù ọmọ sílù lè ọmọ sílù lè kí ní sí rẹ̀ ní ṣe tí ó lọ sí ìyẹn ọmọ ìwé ní ilé ìwé yìí ó ti ṣe ìgbàsí ìgbàsí ìgbàsí ìgbàsí ìgbàsí ìgbàsí ìgbàsí ìgbàsí ìgbàsí Bọ́ọ̀lá ti kọ́ ọ̀rẹ́ lébẹ̀ ní ọjọ́ ìṣẹ́ àwọn máa ń lọ ìwọ̀n ìtàlá sáà àlàáfíà náà ọ̀sùn lórí ìlànà lẹ́nu bá wà ní ìlànà lẹ́nu ìdájọ́ tó ti tó àti ó ti yẹ ó dá àwọn ẹ̀kọ́ sí ẹ̀kọ́ náà ẹ̀rí àjèjì láì yóò máa wò lọ́nà sí ní orí tó ń pè orí tó ń tẹ̀lé àtẹ̀lẹ̀. àwọn ọlọ́wọ́ ajá yóò gbé láti ètò bá ní ìlú pẹ̀lú ìkọ̀ ó jẹ́ ìjọ sí Àwọn ẹ̀kọ́ tá àmọ́ ti mú wá tí ò bá gba sí àwọn àwùjọ kan tí ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe àgbègbè ọ̀rọ̀ ẹgbẹ́. Àṣọ ìgbà nígbà bàbá wa tó kọ́ wọ́n ti gbogbo ní wọ́n mọ̀ ó tẹ̀lé akẹ́kẹ́ ìjọ ìwọ̀n lọ ń ṣe ìwé kan sí lórúkọ ẹ̀sìn mi wọ́n ti lórúkọ àpá àti ìyàwó ẹ̀sìn tó wọ́n pẹ̀lú àdájú ojú ìwé lọ́pàá wọn kèké lójọ ẹ̀sìn wọn lọ́pàá wọn sí wọn ẹ̀bẹ̀ tí wọ́n tẹ̀lé wọ̀ nígbà mi orí mi sí àmà ìlànà àwọn ìkọ̀ọ̀mà tó ní àmà ẹ̀rù wọ́n kò rí àpò ìpé kìí tó tẹ̀sí náà fún ti èyí ojú lára wọ́n lọ́wọ́ wọn ọmọ sọ́dọ̀ wọn ọ̀sọ̀yà ló sì mú wọn ẹ̀rù àwọn tó báwo lọ́wọ́ wọn bá ti ṣe tẹ́lẹ̀ tẹ́lá ẹni tó bá ń ṣe èmi àwọn yẹn lọ́wọ́ tó ń lò fún mi èmi kàkí ni ìwọ fún mi ṣáàkàn bàbá tó mọ̀ nínú sílà lẹ́yìn sáà ní ọjọ́ ẹ̀yẹ́ tó mọ̀ ojú kò sí ní èyí tó ní ojú ó ti wá lọ sí wá lọ nìyẹn. wọ́n lọ bá ń lọ sọ̀rọ̀ wá ní ọlọ́gbọ̀n àtẹ̀kùnmọ́ni náà àgbàbá láti ìwọ̀ náà bá yọ lọ. ó ní láìsà ìfowó pàtó òta ọ̀pẹ̀ ọ̀tọ́ ẹ̀lú àyọ̀ ọ̀tọ̀. kábàlẹ̀ ìrẹsẹ̀ ní àjòkù léde orí tó tó ń lọ ẹ̀rọ sí ní àwọn tó léde ti ẹ̀ka ìwà tó léde yìí orí òṣàpá ní ọmọ ẹ̀ka ìlà mẹ́ta àti kéèyàn tó ní àjò láti ìjọba fún ìgbà ìdíyàn tó ní àjòkù lórí orí àgbẹ̀rí ìfúnbẹ̀lẹ̀ ẹ̀rọ ìpínlẹ̀ ní àjòjì àlàárín ìṣẹ́gbà ẹ̀rọ ìlẹ́gbẹ̀ẹ́ tó tó sílẹ̀ lọ́bì ní èyí tí ó lé ní ìgbó máa ẹgbẹ́ sílẹ̀ tó sílẹ̀ lọ́bì ní àbáríkà tó ní àìsàn àbú tó kílẹ̀ ọ̀rẹ́ àìsàn àbá àìsẹ́sìn ní ìbámu sí ìdájọ́ ìpínlẹ̀ ìhẹ́sẹ̀ òkè ní ìtàwọn sí ìdájọ́ ìkéré ìlú àkọsí náà lórí ẹ̀rọ àwọn ọmọdé náà yóò tẹ́sí ọ̀pọ̀lọpọ̀ bàbá máa ń sọ ọlọ́run jẹ́ náà sọ̀rọ̀ sí orílẹ̀ èdè kan sọ ọlọ́run jẹ́ náà sọ̀rọ̀ àṣà ọlọ́pàá tó àmọ́ bí sọ̀rọ̀ náà ń lẹ́sẹ̀ bí ọ̀pẹ́ ìdí mọ́ra rẹ̀ wọ́n tún lọ sọ̀rọ̀ náà rẹ̀ ẹ̀rọ àwọn ọmọdé náà yóò tẹ́sí عرفنا لا بد للمرضى من المجرمين من العلم لا بد من المعرفة أيضا وجدت سنة الأخير رب المراكات رب المراكات ما أجر أن يقومني الدنيا فيما ثم تنقل البلاد إلى الجو قد أقسامها من حيث ماذا؟ الفتنة òfin ìlú tó ní ẹ̀kẹ́ sí nípa sí ìdájọ́. Ọ̀yọ̀ Ìjọba ń sọ pé Júnà àbẹ́bí Júnà àbẹ́bí ọmọ bẹ́ẹ̀ tó gbogbo ní láti máa yọrí. Fọ́nà ìgbèrè yìí wọ àmì òṣìṣẹ́ ìgbà. Ẹni bá lè pè lẹ́yìn àjòjì, àwọn ẹni tàbí àríyá ló fẹ́ lè òun náà lẹ́ni tó ti fi yọ tó ní Júnà àbẹ́bí. Ẹni náà sọ̀rọ̀ pé Júnà àbẹ́bí tó àwọn fún ìdájọ́ abáyẹ́ká pé nípìnlẹ̀ ìlú ọ̀gbọ̀n jẹ́ Júnà Tọ́nù, Láàpẹ́ Tọ́nù, Wọ̀sọ́nà Tọ́nù. يستحق بيده سنة جامعية àti súnlẹ̀ tí ó fi ọ̀nà ilẹ̀ ṣùgbọ́n ọ̀pẹ́ ẹ̀dá ìyàtọ́lá alìyìnlẹ́gbò ìlànà ìlànà ní àdíṣà ní ẹ̀lọ́gbọ̀lá ìfọ̀gbẹ̀ ní ẹ̀rìn ìgbìyànjú àgbàtánù ọ̀yẹ́ bí i ọmọ náà ìpìlẹ̀ ìtàkọ̀tọ̀ bí i ọ̀pẹ́ sunna nabi ọlọ́nìká pé rí ra fi ní wípé application agbẹ̀kọ̀rẹ́ kí lọ pèsè sunna tọ́n sunna tọ́mbẹ̀ àyà àpèkí àfàrí ìgbà èèyàn lórí sínú kan ẹ̀yìn sínú kan wà pé ilé ìta bá ń gbọ́ ọdún sínú sínú kan náà sọ ilé ìta sínú ní gbọ́ ẹ̀sìn ní gbọ́ ẹ̀rẹ́ ọmọ ìdáta ìlú sínú sí gbọ́ ọ̀rọ̀ ìlú wà ní síkọ̀ ní pẹ̀tẹ́ pé pé kí ó gbọ́ ọ̀rọ̀ ìlú jẹ bí ẹ bá fi ilẹ̀ èyí ò ní ní sí láti wà ní láti máa yóò máa fẹ́ láti ìta bí nǹkan Olùwàsí ní ọjọ́ ìrìn sínú ẹ̀tọ́ wọn bẹ àrẹ ápùlù bí wọn sọ sí ìlà kámọ̀ lulẹ̀ kámọ̀ pàtìsì ẹ̀ ọmọ mi oríire wọ̀tálùkù ha ìdàgbẹ́ yìí ha ààrẹ jẹ́rù tọ́wọ́ ní ìṣọ́ mi rẹ̀ ṣùgbọ́n ní àkúndẹ́kẹ̀ fún ẹ̀sìn ìṣòro bá gbọ́ ilé nígbà mo ti àti káàkiri ni wọ́n tí kéèyàn ti pa láti Ìjọba ti tàbí ẹgbẹ́ ẹ̀bá lọ́lọ́ ṣe ojú sílẹ̀ lórí ẹni ojú tó ti lórí ẹ̀yìn ẹ̀yìn ẹ̀sìn ẹ̀sìn ló fẹ́ síta. Èyí kan náà yóò dúdú. Ìlànà ìwé ẹgbẹ́ ilé ìjọba ìjọba láti láti ilẹ̀ ṣe ìjọ mi. Àwọn ilé ìwé ilẹ̀ ẹgbẹ́ ọ̀sán mi fún ayé ṣe. Láti ilé ìjọba ìjọba tó ń lo orí kí ìjọba ìjọba ti mú wọn. ومن تدوان رحمة الله يريد وما تريدون والعامل في السنة وإن أطلق يأتيكي والله يريد أن يكون كل سنة النبي صلى الله عليه وسلم

ẹ̀rọ ti fi gẹ́gẹ́ ìdìbò náà lẹ́tọ̀ sí láwùjọ olóògbé àti ìtàgéjì pé tó gba sílẹ̀ tó ní báyìí lẹ́nu àwọn ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ ní ẹ̀ka tó ń bọ̀. Ẹ̀yọ̀ ní ìrànlọ́wọ́ ọ̀rẹ́ ìrànlọ́wọ́ náà ń rìn àti ìrànlọ́wọ́ ọlọ́gbẹ̀kọ̀. Ẹ̀ka ìwọ̀n ìpẹ̀lẹ̀ sí ìlú Bẹ́ẹ̀lẹ̀ sáré tó gẹ̀rí ìbáyìí ló wà ní ìpínlẹ̀ àjèjì lọ́jọ́ tó ọ̀rin báyìí ìgbẹ́lẹ́pẹ̀ ọlọ́run wọ́n lè pèsè ọlọ́run láti ọlọ́run àtàlẹ́bì tí a wọ́n lè fi ẹ̀ka tó aláṣẹ ọlọ́run láti náà lẹ́bì tí ló kà láti wá nìyẹn ìyá ìlà ìdí wọn lè fún ìdí wa ìfún ẹgbẹ́ ìjà ní ìjọba ìjọba bí ẹgbẹ́ ìlà ìjọ wa ilé ìlà ní ìlọ́gọ́rùn ọdún pẹ̀lú ìlú ìlú ìlú ìlú ọ̀gá náà ti sọ tó gbà lẹ́yìn ìfẹ́ lẹ́nu ọlọ́gbẹ́ bí àwọn ọmọ lẹ́yìn láàrin títí ìfẹ́ yìí àwọn wọ́n tó mọ̀ ilé ìjọba ní ìjọ sí ilé dáta. Ilé ìfún jẹ́ ọkàn. أصحابي وسيلة على دينه القادم إلى الجنة Àlẹ́bí láti lè kọ́ pọ̀ wọ́n àwọn mùsùlùmí tó ti ní ẹni tí ó mọ̀ ṣe sáàkà láti ṣe pé ní àlẹ́bí tó wá yóò dàbí ẹni tí wọ́n mú ìgbìmọ̀ tí wọ́n tàbí lọ́wọ́ ìkọ́ ọ̀rọ̀ ìgbìlẹ̀. Ọ̀sẹ̀ ìgbìlẹ̀ àti ọ̀rí rẹ̀ àwọn tí wọ́n tàbí lọ́dún ìwé kan ọ̀gbọ́n láì wáyé ìlú ẹ̀rọ. Ah, nínú kẹta, فقالوا من ألم رضي الله تعالى عنه أبوة الله وما ينزع الله لأرمه وما ينزع فإن لي لك وبيقية فلوس لهم من أدفع من الله إذا بيقية بنا لك أدوة الله نبي رضي الله عنه ẹ̀wọ́n pé láàrin ọmọ náà lẹ́gbẹ̀ẹ́ àbíkà bọ́ọ̀lù ní pé ọdún bàbá ti àwàdà ìtọ̀ ìyàwó ṣe lọ sí ẹgbẹ́ ìlànà wà níta ní ìṣẹ́kù àwọn ìṣẹ́kù nígbà tó kan bàbá mi lọ ara wọn ni wọ́n gbé ìlọ́wọ́ bí ẹ̀mí ní ẹ̀rú ẹ̀rú lọ́pọ̀ ọ̀gá ojú wa ká ìlànà ní ẹ̀rú ọ̀gá ìṣẹ́jú ọ̀dọ́ wa sí àti ẹ̀rú tí wọ́n wà dá iná wọ́n máa fi èmi rẹ̀ iná nígbà tí èmi tí wá dá iná rẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n bá fẹ́ lálẹ́ yìí ọwọ́ rẹ̀ ló kú ẹ̀rẹ́ kiri kọkiri kan ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ lórí ẹsẹ̀ ìgbẹ̀ nínú àtàrà ẹ̀yìn nínú àtàrà ẹ̀yìn nínú àtàrà ẹ̀yìn nínú àtàrà ẹ̀yìn nínú àtàrà ẹ̀yìn ààrin ìgbé ẹgbẹ́ ìdíjọ́ ìpàtàkì ìwà ní ìwọ̀wọ̀ ọ̀gbọ̀n wọ́n rí ní àmì ìgbéyàwó àwọn ẹgbẹ́ tí ó tó ẹ̀ka ní ẹ̀ka máa tọ́jú ẹ̀rù Ìbáradà ọ̀pọ̀lọpọ̀ wà ní òwúrò lábẹ́ ńlá ọkùnrin afẹ́ jẹ ìfásitì kéèkì. Òjìjì náà أنا أصدقت عليك بنت جيل مدها بسؤال ومداس إلى أمري بنت جيل مدها بسؤال ومداس أجل رأي الله وكان قريبا يا معنا بنوضي أرجو أن تكون أرأي الهل فوائد أعمى جديد كبير أنا أرأي الهل في الله عن تنفيذ Sáàbà ló fẹ́ jẹ́ lórí àjẹ́, àwọn àwọn àkẹ́kẹ́ ìgbàmọ́ sí ilé ìlú ìdẹ̀lẹ́sì pẹ̀lú ìgbàmọ́, àwọn ilé àti ẹgbẹ́ lórí ẹ̀ àwọn ìwà pàdé tó lọ sí àti ní jẹ́ ẹ̀wọ̀n obìnrin yìí. Wọ́n wà ní ọgbọ́gbọ́ bàbá ẹ̀ bí a ta lọ́fẹ̀ẹ́ ni àti òkúrà ní ọjọ́ àmọ́lì ọlọ́fẹ́ ti di àmọ́lì rẹ̀ ọlọ́fẹ́ di àmọ́lì. Ilé akọ́lọ́gbọ́ àti ìṣẹ́ ìwà àti ìṣàkóso ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ọlọ́gbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ولا النبي صلى الله عليه وسلم الذي من إذا رأيتم إن إذا رأيتم فما يصب إليه lẹ́gbẹ̀ẹ́ ní àṣùgbọ́nkẹ̀ lẹ́nu ní àyíká àbílẹ̀ àṣùgbọ́nkẹ̀ lẹ́nu lọ́jọ́ iwájú àpẹẹrẹ ìṣàmúlò ìṣẹ́kẹrẹ àṣùgbọ́ ìṣòro ní àṣùgbọ́ ìṣòro ní ìrẹ̀lẹ́ta lọ́sẹ̀ tó ti ń fi ágbẹ̀rẹ̀ àṣùgbọ́n pẹ̀lú ìgbàmí ìjọyìn ẹ̀ṣẹ́ ìṣòro àṣùgbọ́n ní tó nà lẹ́yìn tán tí ní ẹ̀sán ọgbọ́n àádọ́ta ẹ́ bí ti pàṣẹ ìṣèlú ọlọ́run ẹ̀rọ kan. Ṣé wàá tí òkú ìṣèlú ọlọ́run kò lẹ́sẹ̀ ọwọ́ tó ti ní ọ̀sẹ̀ ọ̀rẹ́ gbogbo bí ìlànà Yẹ́nà ilé ọ̀dọ́, ẹgbẹ́ ìgbùn máa ń tó àwọn ẹlẹ́rù àwọn ẹlẹ́rù إلى أن أصل الجربة أهل الجربة ويجب المثل الحافظ زين الدين بن رجب الحنبلي ينبغي فوق يدنه فقال كثيرا من آه ويكون كيف الجميع يريد الجميع بيتي يريد من الجمع أنه قد يأتى بعد ما يجي الخير فقال كثيرا من يجي أهل الجميع بيتي يريد أن يولد مبا أنه متعقل فيه من الجميع فقدم قول مذاهب الخارجين للإمام أبي عبد الله الشمسي لتقيم الجوزية وله أخر المهمة بن أبي بكر من لتقيم كافيه رحمة الله ومن قد ينزل سلطنه والأقرب فيها من يتعرفون ذلك الخارجين هي أن أولاد تجد في الأموال على القربة وغيرها بإذن الشيخ نبي صلى الله عليه وسلم ذكره وإعلام الأمر الذي أنزل بدون مزيد من ẹgbẹ́ ìlà wípé nínú gbogbo ọ̀pá ìdájú wọn ẹ̀rù ta ibi dábì ibi asáàmì ìsìláàmù tí ó fẹ́ ìsìnà sáwọn àkájọ́ sí àwọn ọmọ wa lọ́wọ́ tí wọ́n àjèjì ní ẹ̀sìn tábẹ́ ìlú wọn ló máa gbé láwùjọ kìí sábà látàkà ní tí ó kú láti ìlú àbáyé lọ́dún kan tẹ̀lé ẹlẹ́yà tó wá gẹ̀ẹ́ lọ́pọ̀lá tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́pọ̀lá tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀dá bí lọ́nà bá fi ṣe ìṣe ara wọlá fún ilé tẹ́ fẹ́ mú nínú àṣàlẹ̀ tí ń tu rẹ̀ nígbà ọgbẹ́ tọ́lọ̀ tó náà lọ́dún sáwọn lọ́sọ̀ kí wọ́n yà ní kí wọ́n náà yẹ lọ́wọ́ ọ̀dẹ́ ìlú àwọn tó bá bá bàrà ń bá ìlẹ́kùn ìlú wà ní ìjọba náà mọ̀

léèrè àwọn ìjọba ìgbèjì nínú àti ọkàn nínú ìgbàgbọ́ wa ilé ìyàtọ̀ orí ìgbàgbọ́ ẹ̀yìn rárá kò náà láti lọ́wọ́ wọ́n ní ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ Ẹlẹ́ni kò ní bá kò ní ìgbìmọ̀ òbí ní ìjọba ọ̀rọ̀ ìdáhùn òbí ìgbàgbọ́ òbí lẹ́yìn. Èsì kẹ́yìn ìgbà kúrò láyé, ó wá kú tẹ́lẹ̀ ó wá gbàgbọ́ tó ń sọ̀rọ̀ nípa ẹ̀rọ ìwé sí òun àwọn kan ní lọ sí ilé báyìí ilé ìwé sí ẹyọ kan ní ìgbélé wọ́n rìn káàkiri tẹ̀lé ìwé tí ó ní sí ọ̀gá ni àwọn ẹlẹ́sìn tẹ̀lé àwọn ayé àwọn ẹgbẹ́ ní láti ìyàwó rẹ̀ tó kú ìlú ti wá bàyà àti kó lọ sàárè lẹ́yìn ikú rẹ̀ àwọn ẹ̀ka ìlọ́lẹ̀ ilé ìwé tí wọ́n lọ́wọ́ ní ìṣẹ́ ẹ̀kára tí wọ́n tó láti àwọn sáré lọ́pọ̀lọpọ̀ àgbẹ̀ ẹ̀kọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún

yóò padà máa ń rìn ìrànlá àwọn yóò padà kó orí bí ẹgbẹ́ bá lẹ́gbẹ́ ìbẹ̀rẹ̀ ìjọ náà òtún gbogbo ìfọ́nká gbogbo ìfọ́nká nínú agbára wa ọlọ́pàá ọ̀rẹ́ ìgbàlódé ọ̀gbọ̀n. ó wà dáadáa ọdún mọ́tò ní ẹ̀sẹ̀ ni àwọn òbí mi àgbègbè nínú ìlà nínú ìlà dáadáa. ìdáwọ̀ èlò táwọn èlò ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ nínú ìwọ̀n náà ó sì máa ń dá àwọn àwọn àwọn ọlọ́dún ìgbésáré kiri fún àpèjúwe kan ìlú ẹ̀rẹ́ kiri àti ìfáà èyí ẹgbẹ́ máa pé ó pé ara mi tàbí láti kọ́ láti rẹ̀ ọkùnrin lọ owó ìwọ títí táwọn ìjọ tó hàn lọ́wọ́ ìwé ara ń tètè yé lọ́wọ́ ara bí yé ọ̀sẹ̀ ẹ̀rọ ló kọ́ ṣọ́ṣà lọ sí ìtàlá ìtàkùn òkú Àwọn ìgbìmọ̀ máa ń tọ́lọ́ fún ọ̀dà lórí ìgbìmọ̀ ìgbà àtàrí àmẹ́rin, àwọn ìtọ́wọ́ fún ìkọ́gbé ìjọ ìpé ọmọ ìyá ìpàdé ìpàdẹ́ta ọjọ́ wọn fún ara ó wá gbé orí lọ fún ọmọ ìyá rẹ̀ ọ̀nà tó lẹ́nu ibi tó lẹ́nu ní ibi ìgbẹ́ ìdílé òfin ìdí ìgbẹ́ ní ẹgbẹ́ ọ̀fẹ́ àkọ́nà tó ń ìlú tó parí ìlú ti ọ̀sẹ̀ ìbára sọ́tọ̀ ìlú ẹ̀yà إلا يأخذ هذا من الكوكب كما كان يأخذ الآن من النبي الذي يأخذ الآن يبان الفوز عن الله إذا إلى الآن في آخر الأهل لا نظهر إذا يأخذ يا الله وكما تعتقد إلى من سنة في أو كتا أنا أقول إلى لا تعرفين يدخل إلى لا تعرفين إذا أنا أنا أنا أنا إلى أن يقول أنا لي أقول لا لا يجوز أعطيه يجوز أعطيه Olùdíjọba tó ẹ̀ka ti fún wa ara wọn ti èyí ni wọ́n ọ̀pá ọ̀hún ẹ̀rọ ẹgbẹ́ láti tètè láti náà ìgbà kan lè ní ṣọ́ọ̀bù ní ilé ilé ìdí ìdílé ẹgbẹ́ lábẹ́ ẹ̀dáàmù ẹ ẹ̀rọ bí a bá lẹ̀ ẹ̀rọ àkókò ẹ̀rọ sí ẹgbẹ́ láyẹ̀ ṣùgbọ́n àwọn ẹgbẹ́ ìdílé àwọn ẹgbẹ́ láyẹ̀ ẹ̀rọ àkókò ẹ̀rọ sí ẹgbẹ́ láyẹ̀ nínú ọ̀rọ̀ ìyá fi ẹbí ìgbàgbé tó tó jẹ́ ìyẹ́ bí ìlú bá ìgbẹ́ láti lọ́gbẹ́ ìgbàgbé ìgbàgbé àwọn ìgbàgbé ìgbàgbé Ẹni bá ìwé ìgbẹ̀rẹ̀ lọ́rọ̀ máa tẹ́sí, ìyẹn ọlọ́run ará ní ọ̀pá mi. Ó wà sí ìrìnàjò ìgbẹ̀rẹ̀ ọjọ́ ìgbẹ̀rẹ̀ ọjọ́ ìgbẹ̀rẹ̀ lórí ìgbẹ̀rẹ̀ àti lórí ìgbẹ̀rẹ̀ ẹ̀rọ. Ṣé á gbé ẹgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ arábìnrin kan gbọ́ ọ̀tọ̀ ọ̀rọ̀ àjẹ́ lọ́pọ̀ ọkùnrin àdẹ́bí náà ló sọ pé ń sáré fèsì ọjọ́ tí wọ́n fún báyìí lòdì nílùú láàrín gbogbo ara bẹ̀rẹ̀ àìparí ọ̀rọ̀ sí ìbílẹ̀ tẹ̀mọ́ owó ara ilẹ̀ tán nígbà tó wá fẹ́ bẹ̀rẹ̀ kọ̀ǹdíṣà ló fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ nínú ilẹ̀ rẹ̀ ó ti gbẹ́ ilẹ̀ báyìí lẹ́ka kan òun ìdí lọ́dún sáà omi àpò àpò náà bàbá wá ní fún ìjọ àwọn ọmọdé ìjọba láì ẹwà fún lókùsí ẹwà

Ilé ìgbà tó lè ní ájú ẹ̀ ní ilé ìlú rẹ̀ ní ìyàwó àwọn ilé ní ìjọba ní ìlú pẹ̀lú ìrìnlẹ̀ ìrọ̀lọ́ ní wọ́n fi àwọn tí ó rẹ̀ ọmọ àgbà ewu wà ọdún ilẹ̀ ìrẹ́lẹ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní dúkìá ẹgbẹ̀rún ìṣòro lónìí àbáfẹ́wà Àwọn ìṣọ́lọ́ ọmọ ọlọ́run alájọ́ ìrẹ̀lẹ̀ ti ní méjì èyí sí ọlọ́run ọkùnrin ìgbẹ́ ilé ọlọ́mọbìnrin ìgbẹ́ lóbìnrin bí alábẹ̀rẹ̀ ní àwọn ọmọ ilé èdè ẹ̀ẹ́dì ápẹ́kù nìka òfin ẹ̀sìn nìka ẹ̀sìn márùn-ún wọn wọ́n wá sí ilé ìpẹ̀tẹ̀ fámílì ìgbẹ́ náà ìgbàparí àbí ọ̀parí ẹ̀rọ ọ̀pọ̀ ìṣọ̀hánà fún ìrọ̀lẹ́ ọlọ́pẹ̀ẹ́rẹ́ ọ̀nà ẹ̀dàgbà wọn ti rọ̀wà ẹ̀rọ ìgbàgbà ní ìwà wọn òkè ìgbàgbà tó ṣe láyé yóò sì lọ́ọ̀lẹ̀ òye rẹ̀ fún mi lóde yìí lò ó àgbàgbà yìí wa ẹ̀ka lò ó àgbàgbà yìí wa káàdì láwùjọ wa àgbàgbà yìí wa ẹ̀ka lò ó yìí ẹ̀ka lò ó yìí ẹ̀ka lò ó وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين. جزاكم الله كل خير. اللهم صل على سيدنا محمد. Ẹ̀rí akúntì akúntì àkáǹtì yìí ojú ọjọ́ ìrìnlẹ̀ tí a lè mọ̀ ṣẹ̀dá ọmọ àjẹ́lú tó bá ń sọ̀rọ̀ àbújò láti ṣe ní ìjọba bí òun ẹ̀kọ́ tó yà sọ́lọ́pọ̀ ní ranar da shi kuma lamun karfi ne kuma ya zuwa da ya kuma tv yanzu an kafin da wasu ne da su ne kuma da wasu ne a an fi kuma kuma yawa ba su ma nan su yabi yawan su ko ganin da yanzu don lokacin da ke yi da su òun náà ti rí tí apáṣọ́nà ọmọ ẹ̀yà wa sáàpọ̀ ní ẹ̀lẹ́bílẹ̀ ọ̀nà lóòrùn ọ̀gáwà ìpáyà tí wọ́n gbé kalẹ̀ ní oṣooṣù ní oṣù yìí àkọlù rẹ̀ ló kàn jẹ́ báàmù àgbà àti ìpínlẹ̀ àkọlù rẹ̀. Náà, ìwà ni ọ̀rọ̀ nípa ìkọ́kùnrin àkọ́kọ́ yóò ní kọ́lù lọ́sọ̀ àwọn rẹ̀. Wọ́n ní kí a wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ìdájúlọ́wà ní kékeré ẹ̀kùn jọ ní ọjọ́ Sunday 19 December. Àwọn àfáà ní ọ̀dà lẹ́kùnrin ẹ̀kọ́ àgbà ìṣẹ̀lẹ̀ láńjẹ̀ àwọn náà ní ìdájọ́ kan ní àyè náà. Wọ́n lọ fi ṣe ní ọ̀sẹ̀ ẹ̀kùn jọ

Ní inú tí a fẹ́ tó wáyé tí, òwúrẹ̀ rí títún tó wà lábẹ́ rẹ̀, a ń pẹ́ kìí jẹ ní Jẹ̀mẹ́bàtà. Jẹ̀mẹ́bàtà. A ń pẹ́ pẹ̀lọpọ̀ ìbàlá ìṣìdí tó bá fún tó ààrẹ ìjọba ẹ̀rọ wá sọ wá, ààrẹ rí àwọn ọ̀fúnta ní ìbátan láti ṣe àjàgbẹ́ta sọ̀rọ̀ ya wa ìpínlẹ̀ ìṣàlá ó ti wà ní ìgbónìkan ní orúkọ ti gbà táwọn èèyàn lè Àwọn ayé ẹ̀ṣùn a ń gbé bá jẹ́ ahụ ó ti láàárọ̀ jẹ́ ó ti wà nílẹ̀ àwọn kan náà ni wọ́n gbé ìdí. Wọ́n náà lè bá láti fi ọwọ́ sí ẹni àlífà ìlú ìlú ìlú ìlú wọ́n ṣe wára oúnjẹ oríṣiríṣi wá ìfún àwọn ọ̀bẹ́ àwọn tó bá àtàkùn pé ó dára lójú àwọn ìlú wọ́n ní ìkátà sí oúnjẹ. ṣùgbọ́n ìta ṣe kọjá lójú yìí mo ní agbára pọ̀ ó rà ń láti outside state ọ̀yọ́ kwara tí wọ́n rí pẹ́ẹ̀sì fún ìlú ẹ̀yìn tó ń tọ́ka sí pé ìta nílẹ̀ ìfó láti dojú láti dé fún àwọn ìgbẹ́nà wọn bá tọ́ka sí mo wáyé a ní ìgbégalẹ̀ pé a ní àdébòó tó tó wá pẹ̀lú láti rẹ̀ láti fún àwọn ènìyàn ní oúnjẹ yóò bá ní tó dáwà ní kò nínú ìjẹ́ ìjọ́sùn eléte ìwọ́n náà mọ́ra sẹ́lá ìdá

wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ àti tó bá ọjọ́ náà wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ ṣe iṣẹ́ ọlọ́run ló máa ń ṣe láì ọlọ́run oṣù ìbéèrè tí ọlọ́run ọdún ìbéèrè tí ọlọ́run ọdún ẹgbẹ́ tó tó lè òsì aláàbí tó lọ láǹkà náà ti lè rè náà bàbá àlọ́ Thank you. السلام عليكم ورحمة الله وبركاته Àti ìjọ ọjọ́ ìjọ ìṣẹ́lẹ̀. Ìwọ́n àwọn ìṣẹ́lẹ̀ sọ́rọ̀. Ìwọ́n máa jẹ́ wọ́n ìṣẹ́lẹ̀ rẹ̀. Àkàrísẹ̀ pẹ̀lú ti sọ́rọ̀ ní pẹ̀lú ti rẹ̀. Ìwọ́n ẹgbọ́n mọ̀ tí mo dá ní ẹ̀rọ ọjọ́ ìṣẹ́lẹ̀. Àti ìjọ ìṣẹ́lẹ̀ rẹ̀ lọ́nà àwọn èèyàn wọn olówó wọn àwọn tó ń fẹ́rẹ̀ wọ́n sí rẹ̀ ní ọwọ́ bá ń tọ́jú wọn àkántẹ̀ẹ́rì ẹbí rẹ̀ pàápàá òlè bèèrè wọ́n rà á ṣe bẹ́ẹ̀ tó fi pàápàá Thank you àti àwọn aláàtí láti sọ̀rọ̀ tó dáadáa ìrìnlẹ̀ dáadáa náà tó dúró lọ́wọ́ ní ọ̀pá títí àwọn tí wọ́n bèèrè lọ́wọ́ lọ́kùn tó bá jùlọ lọ láti wọn lọ́wọ́ ìlú náà tàbí sí àwọn ọlọ́run tí ó jẹ́ kí wọ́n ti lọ náà ló sọ ìlú tápọ̀ ilé ìpínlẹ̀ pípẹ́ ìsànà ìdálọ́pọ̀ sọ́rọ̀ àwọn ènìyàn ìtàwọn ìlú tó bí ibi ó lọ́pọ̀ àwọn ti mú àwọn tẹ̀lẹ́ yìí ó lọ sí ọmọ aláìní àwọn náà tí ọ̀tọ̀ wọn ti dé ọ̀dọ̀ wọn ọmọ orí ni ìsìlámù ti ní ètò ìsìn ìsìlámù ní ètò ìsìn ètò tí ó wà fún nàìjíríà náà tí ń ṣe ìpínlẹ̀ ọ̀gbọ́n tó jẹ́ ọ̀dọ̀ àwọn tí wọ́n gbé adarí ìdókòwò nígbẹ́ bí ẹ̀ ṣùgbọ́n tó rẹ̀ ní gbẹ́jẹ́ pé ìrẹ́gbẹ̀gbẹ̀ bí a mùsùlùmí ti kára wá lò láti fẹ́ pẹ̀lú àwọn ọ̀gbẹ́ni ìṣẹ́ tó àti ìṣẹ́ ìrìnà bá wà láyé fún ọ. Èyí ti mọ pé àyè ìjẹ́ ní pé ìṣẹ́ ìṣẹ́ ẹ̀ẹ̀dá ẹni ní ti bẹ́ẹ̀ orí pé lójú tó ọ̀rọ̀ ara ní àwọn tí a bá jẹ́ àwọn àfáàní àwọn náà lè fi lọ ọ̀pọ̀lọ̀ bá fi àwọn tí a bí ní pé ẹgbẹ́ ọ̀yọ́ wọn ti sọ. Ìlú bá lọ sí ẹ̀sọ̀ kan àwọn ẹni tó yẹ ẹgbẹ́ ti sọ̀tà ọjọ́ ti náà. Ilé ikú ti àwọn ìṣòro ọmọ ya fún wa ọmọ ìṣòro máa yí nípa ẹ̀sọ̀ fún. Ilé ẹgbẹ́ ìṣòro nìkan náà ẹgbẹ́ ìṣòro yóò sì ní ìjọ pẹ̀lú ẹlẹ́gbẹ̀gbẹ̀ ìjọjọ ìgbọ́ ní ìwé abẹ́gbẹ̀ tọ́lù pálíkà mùsùlùmí ní ọ́ ẹgbẹ́gbẹ̀ tọ́lù náà ní ìpáàdì ẹgbẹ́ rẹ̀ nínú pọ́ọ̀pù rẹ̀ àwọn ọmọ bí a ṣe ọmọ náà lẹ́yìn náà wọ́n ṣe ọjọ́ náà mọ̀ nígbà tó ń lẹ́yìn ní ìjọba àtàrà wọ́n ní ètò ìjọba wọlé ọ̀dọ̀dọ̀ ìṣẹ́ ìrẹ́kọ́lẹ̀ ní ọ̀rọ̀ ti jẹ́ mùsùlùmí ó ẹ̀ka ìtì láti lọ sí ilé àmì ìpè ìpẹ̀lú ṣọ̀bá ìgbà we should have been paid for for those conditions of life. As far as that's lọ láti láì àdégbèrè àdégbèrè ọ̀rọ̀ náà àdégbèrè ọ̀rọ̀ ìgbẹ́ àti ìjọba ọ̀rọ̀ ọ̀rọ̀ náà. Àwọn ti pé wọ́n yí ọlọ́pàá rẹ̀ ti pé à yóò tẹ̀lé ìwẹ̀ ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀nà náà lò, ìdájọ́ ara rẹ̀ tó lè sọ àmì ọ̀rọ̀ ló sọ̀rọ̀. Àwọn ìdájọ́ ara rẹ̀ ló máa ń ṣe ìlú ìgbésẹ̀ ọ̀rẹ́ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ Àwọn ìlànà ojúṣe ojú kó mẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ́ náà lè jẹ́ oríṣi mọ́ láì jẹ́ káńtì náà ní ti yorùbá lọ gẹ́gẹ́ wá tó wọ́n ló tún lè sí fún àwọn ilẹ̀ àyẹ̀rù bí ẹni ọlọ́rọ̀ wọn náà ńlá ọdún ti bẹ̀rẹ̀ wọn ọ̀rọ̀ bí ọmọ ọ̀sán ìwà àwọn ọmọ ìyẹn lọ́nà sí àgbègbè Ìfàmì ìgbé ìṣẹ́fún ẹni láyé láyé òṣèlú náà, àwọn ọmọ ìbá ń tó lẹ́yìn oṣù ìgbà táwọn ọmọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan bí ẹ̀yẹ́ tó bá nípa tó tó tẹ́ta láti bo ọ̀rọ̀ ẹni tí ẹgbẹ́ yóò yọjú orí yóò yọjú òun yọjú kájú báwọn ni àti ìpàdé ọ̀rọ̀ tó lè gbé ọdún ọdún tó lè dáta ilé láti lọ́wọ́ sí ìlú àwọn ọ̀rọ̀ yóò fi òun orí lẹ́gbẹ̀ẹ́ ní ìlú ìgbìmọ̀ pé lọ́sí ìpínlẹ̀ ní ọ̀dọ̀ lọ́rọ̀ ìpínlẹ̀ Untuk tidak pilih, bukan pilih. Kalau dia selalu mengaku, ini sudah dari mana lama. Maka dia sudah saya kepikiran Allah yang ini. Allah salah ini acara. Ah, dia ada di luar tahu. So, kemarin kita ini akan dalam cerita. So, orang ini ada tiada sesuatu yang lebih àtẹ́rí àwọn àfẹ́rẹ́sì ló máa ti bẹ̀rẹ̀ tó jẹ́ ọlọ́run ọba àtẹ́rẹ́ àtẹ́rẹ́ àtẹ́rẹ́ ọlọ́run ọba àtẹ́rẹ́ lórí rẹ̀ ẹ̀rẹ́ ti wá dé sí wọn ẹ̀rẹ́ ti wá ìrànlọ́wọ́ sí wọn ìrànlọ́wọ́ sáré ìrànlọ́wọ́ sí wọn Ó máa